ìka ò jọra wọn kò jọra wọn. five fingers. ẹ má forí àti gbàwé tara. ìka márùn. ìka ò jọra wọn kò jọra wọn. five fingers. bó ṣe ṣara ayé kọ́ ló ṣara. ìka márùn. àtàǹpàkò ìfàbẹ̀là èyí ló ga jù. òrùka ẹ̀mí. ìkà lógo. ẹ kú jókòó madam ọ̀gá ẹ kú iṣẹ́ o eh, madam mo ti ṣetán mo ti set dining. máa lọ́ọ̀tì àmọ́ àbá ni. ọwọ́ bí wọ́n bí mi ò lè dìde kúrò níbi tí mo wà yìí oṣù tí yẹn ń sìn lọ gbóúnjẹ tọ̀dọ̀ mi wá kí n sáré jẹ́ bí. ọ̀dà eh, ẹ jẹ́ kí n kúkú báyìí náà gbé tiyín wá kẹ́kú jẹ́ ń bì. má wọ̀rẹ̀ lọ gbé tiwọn wá náà. okay. but fash látàárọ̀ lẹ ti ń ṣiṣẹ́ jẹ́ ká lọ sorry gan mọ́ra mi ti bá dìde ń sìn mí nílé ṣe mọ́ jẹ́ kí n sáré parí torí tiyín náà làkúṣe sáré yìí. bébí jẹ́ ká lọ mi fóúnjẹ lẹ̀ jẹ́ kan gbé wá síbí. wúlì torí máa ń gbádùn ẹni o ah, ọmọ bí iye ṣùgbẹ́. ẹnu ló ní ẹnu ló ní bíi tajàkàrà bẹ́ẹ̀ ni ó jẹ́ rọra sórí ohun rẹ̀. mo gbé dé. alẹ́ yóò wáyé lásán mọ̀ pé ìrún náà kàn ń ṣẹlẹ̀ káàrí bọ̀. pẹ́ lórí ẹ̀ ni. pẹ́ lórí ẹ̀ pẹ́ lórí kí ni. ṣé o pé tó bá ń ṣe ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì tí mo máa jí ẹ tó ní jí yẹn ah, gbogbo yẹn ò bá mi lára mu tó ẹ̀ mo ṣe lọ gbélé wa pẹ́ lórí ẹ̀ ni gbogbo lè parí olóòṣì olóòṣì olóòṣì rẹ. torí tó bá ń mú báyìí gbogbo kinní yẹn gbogbo ẹ̀ wọn kò máa kò máa wọ left right left. o ní pé kí náà wọ̀rọ̀ yìí járin ni. járin jásán nígbà gbẹlura adúró tán báyìí ni. ó ti yí ẹ. wọ́n ṣe máa rù olóòṣì ó bá pa mí. jóná ṣé ẹ̀kọ́ yìí mò ń ṣe yẹn ẹ̀ẹ́mẹ́jì ètò ètò ẹ̀ lọ́rùn. rárá o. sọ́fíìsì ẹ ni. bá a ìwé wo ni. ẹ tó máa pa mí ni ìyàwó jáde kan nílé gan-an mélòó ló ń ṣe. o sori jẹ́ kí n sọ fún ẹ sori gbogbo kó wọnú gbogbo ara kó. kí n máa ṣe gbogbo ọwọ́ gbé ọgbẹ́ ọgbẹ́ pàdúrà fún mi dárin kí n máa gbé lura torí tiẹ̀ mo fúli wà pàmí ni mo fúli. o ṣe dáadáa o kò ká mi dáadáa tó tó bá ti gbélé lura ọjà fọ ọ máa gbéra ni. bẹ́ẹ̀ ni so nídìí èyí ó yá. àyọ̀rọ̀ máa kádà pọ̀ ah. mo mú kan lọ́wọ́ kí wọn kò gbẹkọ mọra wọn abayé mi jẹ. tuntun tuntun jẹ rẹ mú sí nǹkan ah, mú. jẹ́ mọ̀kọ̀tàn tó mú mi jẹ́ mọ̀kọ̀tàn kí yóò kọjú kó máa sùn ni. rárá mi sùn. aa ah, wọ́n ò dọ̀lẹ́ àwa sùn lọ́wọ́ ó máa sùn ni o wọ́n àkókò lè sùn mi mi mú nígbà tí mo kéde yìí ó máa sùn ni. wàá sùn <laughs> ó gbà yín pa àwọn ẹ̀ ìka ò jọra wọn kò jọra wọn. fingers. ẹ má forí àti gbàwó tara. ìka márùn. ìka ò jọra wọn kò jọra wọn. fingers. bó ṣe ṣara ayé kọ́ ló ṣara. ìka márùn. àtàǹpàkò ìfọ̀bẹ̀lá èyí ló ga òrùka ẹ̀mí kúrú ń bẹ̀tẹ̀. fọwọ́ mi lẹ̀. kí ló ń tún mi lókun sókòtò. èwo ni kí ló dé ṣóò rí pé ilẹ̀ ti mọ̀ ni. bẹ́ẹ̀ máa ń gọ́. ó jẹ́ àṣekọ́ tá a máa ṣe ni ṣóò mọ̀ pé ti fẹ̀rẹ̀ ló máa ń dùn jù. wọ́n fi lè sọ máa pa mí ni olórí burúkú àpòjọ fún mi lálẹ́ àná ni mo gbé lura olórí burúkú jaarin ni lóòótọ́ jaasan jaarin ni pẹ̀lú ẹ̀gídì ni mo ti ṣe ẹ̀mẹ́je ẹ̀mẹ́ òòkà ni ẹ̀mẹ́je kúrò ṣètò wọn jí mi nífẹ̀ẹ́ ìpínlẹ̀ ti mọ́ nígbà yẹn tí wàá mú ń ṣé ilé àná mọ ni. kí ló tó nǹkan parọ́ ẹ̀ méje méje méje wo náà ni gan méje tó kàn ṣe bí. mo bí mo ṣe mo mo mo ṣe wáyé mo mo mo mo mo lè ṣe. sàǹpà kò sí lọ́wọ́ ọ̀ọ́dì balẹ̀ lẹ́kùn ilé dàwọ̀rọ̀ àtàǹpà. ẹ kí ni gan wọn náà wúlò burú lọ́wọ́ sùnmọ̀jú ni. ọlọ́gá ti kú ọ̀dọ́n dùn. ẹ ọ̀gá kú ọ̀gá kú ọ̀gá tó kú ọ̀gá kú kẹ̀ ọ̀gá tó bá kú tó mọ́. ọlọ́gá mi tó kí ni ó sùn wọ́n má dàdé ó má bọ́lé ó má bọ́lé ó tẹ̀síwọ́n tẹ̀síwọ́n ń bọ́ ó. aa e mi bàjẹ́ ọ̀gá kú kẹ̀ ọ̀gá tó bá kú ọ̀gá tó bá kú. ọlọ́gá ti kú sí ọlọ́gá ti kú ọlọ́gá kú ọlọ́gá kú ọlọ́gá kú.

aláwùlá drive ọ̀dẹ̀ ni ẹ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀. olóṣù ẹgbà ìjẹrẹ ẹ ti pọ ẹgbà ẹgbà ẹgbà ẹgbà madamu ọ̀dà. ṣe ra yín lè ṣe é jọ́ fi ràn mí lọ́wọ́ ok ṣé wẹ́kí mi náà máa sunkún báyìí nígbà. má jẹ́ ká fi nǹkan tó ti bàjẹ́ báyìí tó ń bàjẹ́ o we have to take everything easy Now ọ̀sìn tó bá ń ronú tó bá dà fẹ́ tẹ̀ ṣe fẹ́ kúkú di méjì you need to take everything easy. blame her honestly I'm not blame to be very very honest with you she go down pay always laugh I still can't get out of that fast head ha no. hello hello hello hello Mr. English èyí bóyá ti pọ̀ jù ẹ gbọ́ èyí bóyá ti pọ̀ jù gbogbo ìbò tẹ̀ sọ́látà rẹ mi ò mọ tó yọ lára ti yín o bóyá kidney ló yọ lára yín I don't wanna know and I don't care wọ́n tẹ̀mí mọ̀ ní wípé mo tó yọ lára tèmi láti yọrí dé ilẹ̀ ló ti yọ kí ni fún akókó bẹ́ẹ̀ ṣe bí gan-an ṣé pèlè lẹ́gbẹ́ gbogbo àtàjọpọ̀ síbi ni ẹ wá wọ́n tuntun ẹ gbẹ̀yàn kí ló kọ́ mi ẹ tó bá wojú ìyàwó náà wọ́n ìyàwó gé what is my business ẹ wo ni ẹ jẹ́ kó sun kó tó bá ṣe wù torí èmi mọ̀ wípé ẹ kó tó máa sun ó sì ju ẹlẹ́yìn tó ń sun lọ ẹ wá bẹ̀rẹ̀ rò kí ló kọ́ mi èmi ah, ah, ah, ayé ẹ lé o lẹ́yìn tí kankan ṣe tá àgbẹ̀ kiri ṣé bí téèyàn bá máa kú ó máa ní death symptoms kò tiẹ̀ sẹ́ni tí kankan bẹ̀ àti ló ṣẹlẹ̀ kankan kò tiẹ̀ ṣàìsàn kékeré kó tẹ̀ sọ pé orí fọ́ òun máa mọ̀ kàn pé orí fọ́ ni ẹ wá sọ ayé di movie maker bí ẹ act movie ẹ ń bẹ̀rẹ̀ ayín ẹ̀yin sọ̀rọ̀ ẹ̀yin bẹ̀rẹ̀ ayín. ẹ wo jẹ́ kí n sọ fún yín èmi ò lé mi ìfẹ́ anybody saw me, anybody ló pa mo accept pé o ti kú bọ̀tí tí mo mọ̀ tó dá mi lójú tó dá mi lójú ni pé láàárín èní sí seven days láàárín èní síjọ́ méje èmi ò lẹ́nu kan máa kú o bọ̀tí tí mo mọ̀ ní wípé ẹ tí a jẹ ọ̀rọ̀ ẹ bá ti jábọ́ lórí òun kò pẹ́ bọ́ casket I don't care. Ah! padà sẹ́yìn láti ọlọ́run ni adìyẹ kọ́ máa lú ọlọ́run ni kí ni ìtẹ̀rí pẹ̀lú sí yín gbogbo àtàjọpọ̀ síbi ẹ̀yin ni mo respect jù mo fún yín ní full respect maximum respect mo fún yín mo dà ìgbésẹ̀ máa tara ìtì nísìn na let me tell you today kò ṣọba yàn ní àbísí ẹjọ́ sọ fún ọjọ́ tí mo bá tún bọ́ ìlọ́wọ́ tí mo bá bínú lọ́wọ́ tẹ́ bá dá mi dúró àbọ̀nà pàtí yín jẹ́ ni mo respect yín mo ṣe fi ẹ́ o. tiẹ̀ lọ́wọ́ mi ṣé mi àtẹ́jọ́ lọ́rọ̀ ni ṣé mo jọ́ lọ́rọ̀ yẹn lánàá mo bẹ́ẹ̀ tọ̀ lánàá lọ́pẹ́ wá fún mi jọ mo kọ́ ní burúkú àwọn akọ́ṣìbérò ẹ má wòró obìnrin ó wà ní ọkọ ó dẹ̀ mọ́mọ́ ó tuntun ó dẹ̀ pákó ẹ ṣé bá ṣe pé mo fẹ́ mi fẹ́ take laws into my hands ni má padà lóní. ọlọ́run nìkan olóhùn ìlọrin ẹ wò ṣẹ́ni ẹni tí mo sọ yìí apàyàn wèrè yẹn rèé asínwó yẹn rèé tọ́pọ̀ pọ̀ rèé gentleman tẹ bá mọ̀ pé ẹ lè ẹ ní wàá bá wa ní station right ẹ jẹ́ kí n ṣe mi bí ṣe má kọ́ mi níṣẹ́. ó yẹ kí múdù mi náà yé yín. ẹ pẹ̀lẹ́ madam um, are you mrs uh, jolade jacobs. yes sir. ẹ jọ ma uh, i'm inspector kọ́ládé láti ìfẹ́lódò police station. bẹ́ẹ̀. a kàn nídìí lọ́dọ̀ wa fún ìbéèrè kan àbí kejì lórí ipò tí ó bá wà inú mi á dẹ̀ dùn tí bá lè cooperate pẹ̀lú ẹ pé mi ìwà pẹ̀lú ìbọn abẹ́lé tèmi náà ni mo wá láti wá invite right so. bọ́bọ́ sà ọkọ mi ẹ̀ṣẹ̀ kú ni báwo ló ṣe máa possible ló ṣe máa make sense fún mi kí n pa ọkọ mi mo nífẹ̀ẹ́ ọkọ mi mi ò lè pa ọkọ mi. mi ì sọ pé ilẹ̀ kọ̀ọ̀kan yẹn máa ṣì mí gbọ́ tẹ bá dọ́dọ̀ wa ẹ statement kẹ́ni padà sílẹ̀. ẹ wọlé ayé ẹ wo ní ayé lóde báwo ni mo ṣe máa náwó ní ìdíkù ọkọ mi ọkọ mi ṣẹ̀ṣẹ̀ kú ni ọlọ́wọ́ dẹ̀ tó ẹnu ẹ̀ yẹn àwọn ọkọ ẹ̀ má fi tó ẹ lẹ́nu. ó dẹ o ní one or two questions tí mo February, béèrè lọ́wọ́ yín o. yes ma. ǹjẹ́ ẹ mọ irú ikú tó ma according to doctor ibosa poison see pa ọkọ mi. poison ṣé ọkọ yín níyàwó mi. rárá èmi nìkan ló fẹ́. ẹ̀yin nìkan so a jẹ́ pé oúnjẹ tó ti ń jẹ nígbà díẹ̀ sẹ́yìn àti tó ń jẹ gbẹ̀yìn ẹ̀yìn lẹ́sẹ̀ nìyẹn. rárá mà èmi kọ ọmọ ọ̀dọ̀ wa ni. òkè lọmọ ọ̀dọ̀ ń lé. bẹ́ẹ̀ ma. sòun ló máa ń sóúnjẹ fún yín. bẹ́ẹ̀ ni mà. bọ́ kí ni reason tó fi jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ló ń sóúnjẹ fọ́kàn yín. àtìgbà tí ó ti ń dáná fún wa tí ọkọ mi dẹ̀ ti láìpẹ́ bó ṣe ń dáná àtìgbà yẹn ni mo ti decide pé kó máa dáná nílé. so ọmọ ọ̀dọ́ yẹn wá ń kàn sí. láti ìgbà tí ọkọ mi ti kú ó ní ọmọdé wa ti park gbogbo ẹrù ẹ ló ti lọ ma. ó ti lọ. ibo ló lọ. mà mi ò mọ ibi tó lọ bẹ́ẹ̀ torí pé ọkọ mi ló mú wálé ọmọ mi ò dẹ̀ lè máa béèrè lọ́wọ́ ọkọ mi pé ibo ló ti mú ọmọ ọ̀dọ̀ wálé ìwọ̀n ẹ̀yìn ọmọ ibi tó lọ wà. Ah, bó báwo ni ẹ ṣe máa gbàyàn sákàtà yín tẹ́ ẹ̀ ní mẹyẹ tó ṣú tẹ́ ẹ̀ ní mọ̀bí tó ti wá ẹ̀ ẹ̀ dẹ̀ bọ́dà láti find out as obìnrin ó wrong. mi ò mọ ilé mi ò dẹ̀ mọ ọ̀nà ẹ̀ mi ò mọ kankan nípa ẹ̀ ọkọ mi ló mú wálé ọkọ mi ló mú wálé. ẹ ok ok aside òun ta lẹ tún jọ ń gbélé. èmi pẹ̀lú ọkọ mi ọmọdọ̀ wa pẹ̀lú gate man. security man yes ma. níbo nìyẹn wà. ó sì wà nílé wa. ó wà nílé yín at the moment. Yes, okay. Ah, Jimmy, how far? I'm good. I'll call you back. I'll call you back. How far for the investigation really, ah, ma? Wo, bọ̀bọ̀, ọ̀rọ̀ ti bá bò mí yọ. Wọ́n máa yẹn sọ pé nǹkan lòun sóúnjẹ tó kọ̀ wọ́n jẹ. Ta ló wá ń sè? Ó láwọn lọ́mọ ọ̀dọ̀. Ah. unfortunately ọmọ ọ̀dọ̀ ti lọ látìgbà tọkọ ẹ̀ ti kú and she doesn't know her whereabout ó lóun ò mọbi tó ń gbé òun ò mẹyẹ tó ṣú because ọkọ òun ló mú wálé. <laughs> Ah, ìyẹn ti fojú hàn gbàgbà pé ọmọ ọ̀dọ̀ yẹn ló máa fẹ́ ṣiṣẹ́ yẹn ah, because after ti Mr. Fatch eh, uh, Jacobs ló kú lọmọ ọ̀dọ̀ sá <laughs> wà o. the only thing that lè ṣe báyìí òní bóyá ká padà lọ sílé wọn because ó nípa àwọn ní security guy so mo ń wò pé bóyá téèyàn bá tiẹ̀ lọ téèyàn bá lọ bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ ọmọ bóyá bí irú àwọn ilé tó máa ń ní relationship ọmọ ọ̀dọ̀ um, domestic staffs wọn tó bá lè mọ kankan nípa ẹ̀ that's the only option now if not ọmọ a máa gọ́ọ̀k mi. Ah, ó dà pé kéèsì tí ó wà more interesting uh, no problem èmi ní interest náà personally so uh, máa follow up dáadáa dáadáa ibo ló lọ. mo fẹ́ sáré dé ọ́fíìsì tó sìn bẹ́ẹ̀. ẹ̀mí àwọn ọ̀gá náà. ọ̀wà ni. díẹ̀ tiẹ̀ mọ olùkú tó pa ọ̀gá yẹn. ẹ o ẹ bẹ̀rẹ̀ ká tó sọ̀yàn mọ́ o mo burúkú gbà ní wọ́n sì lè pa wọ́n mọ́ ẹsẹ̀. ẹ jọ nínú ilé yẹn ta lẹni gọgọ tó máa ń se oúnjẹ fún gbogbo yẹn. ibi ìbéèrè yẹn ní dẹ́ o àmọ́ máa sọ yìí mi mọ́ ọ̀nù rẹ̀ ṣé ẹ rí ohun mọ̀ ni pé ẹ mọ ilé ọmọ ọ̀dọ̀ wọn kì í máa wá sáfù ìwé oúnjẹ tí mo máa jẹ bóyá mọ ilé rẹ̀ wá ń se oúnjẹ ni o bíi ọ̀dàmọ́gẹ̀ sọ oúnjẹ ni o ìdènú lébọ̀ tèmi gbé wà ní géètì oúnjẹ mi rè kí rẹ jẹ ó ní. wọ́n ní mọ́rìlì ti kúrò ní láti bá tíṣẹ́ náà ṣe. ẹ kúrò nílé ẹ ṣe kó sá kúrò nílé o ẹ mọ̀ pé ọ̀gá rẹ̀ mú wálé níbi ọ̀gá ti wá kú lẹ́sẹ̀ kí wọ́n máa dúró ṣe ó dẹ̀ ó ń padà síbi tí ohun ti wá o ọjọ́ ìgò àánú ẹ̀ ṣe mímú nǹkan ọmọdé lọ mú nǹkan ajọ́ ń sunkún lọ má lọ má lọ mọ́ ilé má lọ ọmọ ẹsùn àwọn àṣẹ sí ó ti lọ ó lọ ilé wọn wá sílùú wọn ni. ẹ̀yin bíi ọ̀rẹ́ mọrílì àti pé ẹ tún jọ ń ṣiṣẹ́ papọ̀ ni ibo ni ìlú mọrílì ọmọ ogun gangan ni. ẹ kò tán yín ẹ ọ ní pé ó pé ọmọ ṣàgámù lóhun ní ṣàgámù. ẹ mọlé wọn rárá. ẹ wọn gbọ́ mi mọlé wọn gbọ́ sáàbù ṣàgámù pé ibi òun ti wá mi. bọ́ ṣàgámù ni sabo. Okay? You may take your leave now. In case we need any further information, we get across to you. Ah, ah, àwọn ọlọ́pàá ẹ dé o, ẹ máa cross mi mọ́lẹ̀ o, ẹ mo ti jẹ́wọ́ yín o, ẹ máa cross mi mọ́lẹ̀, ẹ kí n má lọ lé wa. Ẹ wo ẹ Mo ní pé ẹ lè máa wá lọ tí má ti need any information lojo waju, a máa jẹ́ kẹ́ mọ̀. That's all ṣé wọn bí ẹ mọ ìyá ni ó ṣe wá fẹ́ràn ìyá báyìí ah, ó ṣe wá ń parọ́ ó ò ṣe jẹ́wọ́ fáwọn ọlọ́pàá pé ìwọ ló pa ọkọ ẹ̀ yẹ torí èmi gbà ẹ́ nímọ̀ràn lóòótọ́ pretend pé ò lè ṣe of course gbẹ̀yìn lọ ṣe náà ó dẹ̀ jẹ́wọ́ jẹ́wọ́ fọlọ́pàá wọ́n fi ẹ́ lẹ̀. ọmọ tí n bá fẹ́ máa parọ́ mo lè parọ́ bọ̀ mi ò lè ẹ́fà parọ́ fún mi báwo ni mo ṣe máa pa ọkọ mi tí mo nífẹ̀ẹ́ kọ́ ọmọ gbàgbé yẹn tani ò kí ń parọ́ èmi gan tí mo jókè bàbá ńlá irọ́ ni mí o lè máa kóòdù rọ́fẹ̀mí náà náà má dì kóòdù ẹ̀ straight ni ah, ah, a ní o jẹ́wọ́ mẹ́. ẹ fẹ́ jẹ́wọ́. bóyá ń parọ́ ìwọ kọ́. Please just help me. I need your help. Please, please. àánú ẹ lọ́wọ́ báwo mo ṣe lè get out of this place torí ìyá kì í ṣọmi ọbẹ ṣùgbọ́n kẹlẹ jọjọjọjọjọ that time when i dey tell you it is i dey craze abi mo ní kó má má rí ìwọ ló fẹ́ má see wetin they don do to you na don lock you up for this place anyway I'll go help you ṣùgbọ́n. ìka ò jọra wọn kò jọra wọn. ò ní bá ṣe rí. tó bá jẹ́ pé ọlọ́run dá dọ́gba ọ̀tọ̀ọ̀tọ̀ lórí wa ọ̀tọ̀ọ̀tọ̀ láwùlọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ láyọ̀ pín o. ṣé bí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ kí ló wá pa ẹlẹ́kùn àmọ́ yorùbá ní orí bíbẹ́ kọ́ ló gun orí fífọ́ mo pẹ́ bóyá ìwọ náà wá bá mi. má gbèjà fúnra ẹ fìyà fọlọ́run jà ohun tí ó tó ń bọ̀ àtò àṣẹkù onísùúrù ló jọba láwùsá. I killed my husband. I killed him. Why did you kill him? I love my husband. Tí mo dẹ̀ mọ̀ pé òun náà nífẹ̀ẹ́ mi. Àmọ́ lẹ́yìn ìgbà tá a ṣe pé àwọn tọ́. Ìwà Fáṣọlá yí padà sí mi ò mọ orúkọ tí mi ò bá pè é bóyá ìfẹ́ ni ara gbígbóná tàbí owú jíjẹ ọ̀rẹ́ mi àtọkọ mi wá dàbí ata àtọjú gbogbo tí mo bá ṣe lójú Fáṣọlá mi ò mọ̀ ṣe ni Fọṣọlá wá fi gbogbo ìgbà ó fi gba obì jẹ lójú mi. kò jọra wọn kò jọra wọn. five fingers ẹ má forí àti gbàwé tara ìka márùn-ún. ìka ò jọra wọn kò jọra wọn. five fingers bó ṣe ṣara ayé kọ́ ló ṣara ìka márùn-ún. àtàǹpàkò ìfọ̀bẹ̀rẹ̀ ló ga wọn. kò jọra wọn. my fingers. bó ṣe ń ṣara bígi kan ṣe ń gbẹ lóko ni mí a sì máa rúwé ọlọ́run ṣẹ̀dá ohun gbogbo. báyìí lẹ́bìtì báyìí níṣẹ́ mo mọ́tò ìdọ̀tí gan torí mo gbé travel ti dọ̀tí gan so fẹ́ kó bá mi fọ gbogbo everything kó ṣe gíni kó ṣá pàràpàrà kó bá mi fọ ó ti yẹ. ẹ ò sí wàhálà ẹ sà ṣé bọ́dì àti ẹ́ńjìnì ẹ̀ ní kí n tọ́ ṣe. mi ò fi ẹ́ńjìnì ẹ̀ kankan ṣe ẹ́ńjìnì má lọ rọ mi sí àwọn radiator bọ́dì ni kò fọ̀ bóde bá mi clean gbogbo inú ẹ̀ ó ti yẹ bá mi fọ̀ dáadáa o bóyá bá mi fọ̀ ẹ bá mi fọ̀ ó ti yẹ àkóso àdáadáa ẹ rárá o níbo ń bẹ̀ àwa máa wà ní car wash ń bì ah, in like forty minutes ó yẹ ká débẹ̀ o ibo ni wọ́n ń gbàbọ̀ ah definitely a lè ríra náà títí ìrọ̀lẹ́. Ah, èmi àti ìyá ẹ̀ máa làwọn àbí ọmọ pé mi ò ń ṣe gbogbo yẹn ah, èmi ò ń ṣe gbogbo yẹn ẹ̀yin <laughs> <laughs> máa gbé wọn máa gbé wọn kan máa fọ wọn máa gbé wọn máa fọ wọn. jọ́lì jọ́lì. kọ́lá <laughs> kọ́lá. jọ́ládé. Kọ́lá. Ah, ah. meet my husband ọkọ mi lélẹ̀ yìí. Ah. Fosh Kọ́lá ọ̀rẹ́ mi ni a jọ lọ sí school ni. mo ti sanra gan o. ọkọ mi tọ́jú mi. ah no mo ní mo rọ́wọ́ tọ́jú ọkọ ẹ lára no no no no ẹ sà ẹ kú tọ́jú wa. ọ̀rẹ́ mi ni. máa ń bá sọ pé kí n kí n fara balẹ̀ bọ́ọ̀ kórìí ẹ̀ ò pé. Fosh fàṣẹ wò. ọ̀rẹ́ mi ni ẹjọ́. ọ̀rẹ́ mi ta ni ọ̀rẹ́ mi ta ni so plan rèé plan rèé tó sọ fún mi pé o fẹ́ tẹ̀lé mi wá sí car wash àbí má ẹ̀ fà ká mi sọ pé ọ̀rẹ́ yìí wọ́n fọ mọ́tò yìí mi. fọ́ọ̀nù ló wí sí mi fọ́ọ̀nù is my problem. kí ló kọ́ mi pẹ̀lú pé wọ́n á fọ mọ́tò wọ́n ti máa ń pẹ̀lú pé wọ́n á fọ mọ́tò oṣù kẹfẹ́ ló á ṣe dàbí. Tari sọ aláwa o. Tari sọ fún Tari sọ fún Tari Tari Tari is your friend. Orí ẹ̀ ò pé kò sí wàhálà kò sí wàhálà is your friend àbí orí ẹ̀ ò pé. Wo ojọla pé mo bí ojọla pé nu mi rọ lẹ́yìn bóyá máa délé bóyá máa délé. ẹlọ́dọ̀ mi fọwọ́ mi mi where is my friend. Bájọ́ ọ̀rẹ́ mi ni Bájọ́ listen to me he's my friend he's my school best friend. Àtàpàkò ìfọ̀bẹ̀lá èyí ló ga jù òrùka ẹ̀mí. bẹ lóko ni mí a sì máa rúwé. ọlọ́run ṣẹ̀dá ohun gbogbo ó bá lóore ohun gbogbo. àkànmọ́ òun lè wọ̀n ọ̀tọ̀ lógo òru ọ̀tọ̀ lógo oṣù pa ìka òkú. tí mo ṣe fún ẹ ní ní ọ̀sán yẹn náà ti realize pé kò dáa so má bínú má bínú jọ má bínú sí mi bínú. má bínú sí mi ó yẹ kí wọn náà ti mọ nǹkan tí mo fẹ́ àti nǹkan tí mi ò fẹ́ ó mọ̀ pé mi ò lè ever stand ẹ̀ kí n rí ọkùnrin kan kó máa fọ ọkàn ẹ̀ àbí pé bóyá nǹkan kan fẹ́ pa ìwà àtọkùnrin kankan papọ̀ ọlá ìfẹ́ tí mo ní sí ẹni kó yẹ kó kó ṣe yẹn fún mi. but fash ó yẹ kó lè mọ̀ pé mi ò lè ever ṣe tẹ látìgbà tí mo ti fẹ́ ọkùnrin kankan ò gún orí mi rí. látìgbà tí èmi náà ti fẹ́ èmi náà ò gorí obìnrin kankan rí òkú wa lóde tó fi máa jọkọ mi tó nílé trust me nílé tó fi nílé trust mi náà. ṣé ìwọ náà trust mi ń sìn pé mo ṣe mistake mo dẹ̀ bẹ́ẹ̀ ó ní ẹ̀ na a máa máa ṣẹ́ra wa àwọn máa dárí jìra wa lọ ẹni tó bá rí mi nígbà tí mò ń fa ẹ̀ lẹ́ tuurutu á mọ̀ pé ìfẹ́ ló wà láàrin àwa méjèèjì. Hm? Hm. bẹ́ẹ̀ ni bí ìfẹ́ ṣe ń ṣèyàn nìyẹn àwọn èèyàn nílé stand there aṣá máa wò pé ara èèyàn aṣá máa gbóná gbóná gbóná that is it so i am sorry please baby let's go and sleep. -hmm. Mm -hmm. sorry dear sorry dear okay let's go and sleep. let's go let's go. Ah. wàá dá ni kò wá jókòó síbi sọ tí mi ò bá wá ń sìn báyìí ń sìn ò ní kúrò níbi tí máa fi mọ́. Mm-hmm sure that we need a standard. Jolade, when are they talk that time, you just had dey craze? You think I dey mara? You think I no know wetin they talk? Eh? Sori nǹkan tí you yẹ you pay. ibi tí àgbàlagbà bá jókòó sí, nǹkan tí àgbàlagbà bá ń eh? Ṣé tí ọmọdé bá gorí àjà, àṣọ ẹ̀ kò lè rí? Kò tẹ̀ lè rí rárá ni gbà tí mi ń ba ìsọlọ́jọ́ kìnìún àná. mama mo lérò pé àsìkò ti tó fún mi láti ṣègbéyàwó torí ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí ó ń tọ́jú mi mo dẹ̀wò pé bó ṣe ń tọ́jú mi yẹn kí n get married ló máa dà. Hmm? you wan marry. wọn náà sórí ọkọ tèmi sọ kì í ṣọkọ marriage o ọkọ pé o ṣoríire kó pàdé aláyé kan bí ọ̀tẹ̀dọ́lá bíi Dangote lèmi máa ń sọ o kì í ṣe pé ọ̀rọ̀ marriage dé wọnà ṣáyé ń ṣe ẹ̀rìn àbí ṣáré nìkan ní ìdílé yín táyé ń ṣe ah débi lóhùn so you no know say na person wey life dey do wey dey don swear for dey do marriage o mọ. aunty mo love for ọmọkùnrin ó dey love me. <laughs> love <laughs> ó oh, love me. wọn á kí ló mọ̀ tó ń pè ní ìfẹ́ náà ẹjọ́ bọ́ mi bẹ mọ́mọ́ ọmọ ẹjọ́ ẹjọ́ mọ́. kí ló mọ̀ pé ó jẹ́ ìfẹ́. I wonder. if bondage ni ìfẹ́ ìfẹ́ na bondage so bó ṣe wà ń bìbà kò tẹ́ lọ́rùn tó lè ṣe nǹkan tó bá wù ẹ́ you have your own freedom o lè wọ anywhere tó bá wù ẹ́ o lè ṣe gbogbo kíní pẹ̀lú anybody tó bá wù ẹ́ so like láìkí yẹn àbí. àti mi sọ̀rọ̀ yóò yé yìí a ní márèjì dùn ìgbéyàwó dùn. ìwọ gógó ni òye because wọn ló fẹ́ kóra ẹ sínú bondage ń sìn gbogbo nǹkan tó ń jẹ gbogbo àǹfààní tó ń jẹ ò ní lè jẹ mọ́ o wàá máa bẹ̀rẹ̀ sí ní ṣoúnjẹ fọ́kọ kan wàá máa dúró dọ́kọ kan kó dé ní soso time ọmọ dáwọn náà kéré so ṣé ètí ẹ̀rí life tèmi kẹ́ fi ṣàríkọ́gbọ́n ni marriage ah marriage wà disgusting òun rù sẹ́mi okay you wan marry abi you must marry. gbẹ̀ngẹ̀ <laughs> ṣe mọ̀ àṣà <laughs> bá mi dúpẹ́ lọ́wọ́ mọ́mà mọ́mà ó kùn kẹ́yọ̀kan mà. Eh, ọjọ́ yẹn ó máa dùn mọ́ mi nínú tí mo bá lè rí yín lọ́jọ́ yẹn kẹ wá síbi wedding mi mà. ṣó ní ọjọ́ yẹn àwa tiẹ̀ báyìí a máa mú àǹkó àǹkó wa ó máa bá dín ó máa má dín. irọ́ ni wo ìmúra wa like bomb shorts. Eh, bomb short mini skirt crop top ká front gbogbo ẹ̀ síta báyìí. tó bá rí wa lọ́jọ́ yẹn wàá mọ̀ pé rí àwọn èèyàn má wọrí àmọ́ wá síbẹ̀ mama bí báyẹn kọ́ mà. bí èwo wá nìyẹn. ẹ mọ kẹ fún wọn ní native ẹ mọ bá ṣe máa ń mú bá ti máa ya gèlè àwọn ojú ẹ̀rìn yẹn. <laughs> ṣé o mọ̀ pé tá a bá wo agbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ èkó lè yàn. tẹ máa tẹ máa pé nù ah, gbajúmọ̀ kan àti má máa wá síbi wedding yẹn. ó bí ìró àti bùbá. lọ́gẹ̀ mm-hmm, tẹ̀rẹ́ mi. káwé gèlè sí i. ẹ eh, ẹ eh, káwá ṣe gèlè yẹyẹ ẹ ní wàhálà. wàá lọ́jọ́ yẹn. <laughs> ṣẹ́gun. tiẹ̀ dúró náà talking of marriage ọmọ kí ló ń ṣẹlẹ̀ jẹ́ kí n máa mú iṣẹ́ ẹlẹ́gbẹ̀gbẹ̀ náà. yes. ṣé mi àbá ọmọ ah. iná ọmọ pẹ́ di òkè ń jẹ́ fún ara wọn ó lè wẹ̀ ẹ́. kí ló wá ń ṣe ẹ́ àìmọye ìfúntádì ẹ̀ ń jẹ táwùdì wọn lókè. tèmi yo ẹ lè wẹ́ẹ̀kì ó lè wẹ́ẹ̀kì. bọ̀ ṣùgbọ́n ẹ pọ̀ ọwọ́ mi lẹ̀ mí wà. Ah ẹ káàbọ̀ <laughs> I can't laugh. Ah, ok tó bá yá ń sìn ìwọ to ni kò fẹ́ má rí kò fẹ́ má rí. mi àná òde má rí abẹ́go mi ò má rí ẹ jẹ́ kí wọ́n máa ṣáyé orí mi ah, ah, tí bá má rí sí mo gbé gbé kinní sẹ́nu tí mo jókòó tí mo wà ókè mi nílé ṣe mú mi èmi ò má rí o àjọ wọn. Hmm. nǹkan tó bá mú tó bá má rí i ọwọ́ àwa ló ṣe máa gbẹ̀yìn. ṣé ìlú ara ṣe bọ pariwo love love love love love wọn kí ló ń jẹ́ love love má ti kú láti ayé gbọ́ràn love kò ní dáa fún love ìwọ lọ ń yóò fẹ́ ọ̀rọ̀ ayé ẹ̀ lóde orí bọ́ ṣe ṣí ẹ ni orí bọ́ ṣe dent bọ́ di ẹ̀ ah ọmọ kò sí wọn tó ń jẹ́ love o sísá mi tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ti parọ́ ni pé ó tó ní pé mò ń jẹ ìyá mo sọ ìyá domi gàrí mo wá mú sórùn gbẹ sísá mi yọ ipò níbi tó tún lè dé kò síbi tọkọ mi ò ti lè ná mi mi ò mọ bí crowd yẹn ṣe fẹ́ pọ̀ tó ọkọ mi máa nà mí ṣáà ni owó ìlú mi ṣáà ó nà ẹ ní crowd wọn yẹ yẹ bẹ́sùkú bẹ́sùkú ìgbà tó wà ní ẹ̀kí wá ṣe ọkọ mi ní mi ò lè ṣe kankan ọkọ mi. o ò lè ṣe kankan o wá lè gun ni eh. ah, o bá ti gun olórí burúkú ẹ̀ dànù wà á tó bá jẹ́ èmi ni tí wọn kò tí màá ṣe kọkọ yẹn màá pa ni ah I swear to God màá pa ni ikú ẹ ikú ah. ikú ló yẹ náà ah ah kí ni o ò fẹ́ kó kú àti mi wá bẹ́tà option mi oṣù nífẹ̀ẹ́ ẹ fún mi ní solution mi ẹ fún mi ní nǹkan mi tí mo lè ṣe. kí wọ́n rán da option. mi ò lè pọ́ ọkọ mi àti mi ẹjọ́ mi ò lè pọ́ ọkọ mi mi ò lè pọ́ ọkọ mi. jẹ́ kí n wá jẹ́ kí n wá jẹ́ kí n wá mò ń wá lọ́wọ́ ni o. Ah, kí ló ń bá mi sọ yìí ọmọ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ́ ẹ̀ ah, ṣó mọ̀ pé tájà ò bá rí ajá ò kì í gbò sórí bí màmá ṣe sọ yẹn gan-an gan la ṣe máa ṣe. ó kàn sọ bẹ́ẹ̀ náà ni tá a bá ń ta àmàtọ̀ tá a bá tọ̀ ó máa ń dẹrun onídìí. that is the point bó ṣe máa lọ nìyẹn ó yẹ kó yí ẹ má lọ máa ṣe bí ilé màmá mọ nǹkan tó ń sọ. máa pa ni sẹ máa pa ni ó rà yíyẹ lóde ni kí ló mú bọ̀ níbi tó lọ bí llb ló bá bọ̀ bó o ṣe lọ ló ṣe bọ̀ ṣé wò mọ̀ yìí pé tí a bá pa gbogbo nǹkan tó ní pátápátá jẹ́ tiẹ̀. Hmm everything gbogbo ẹ̀ ẹ̀yìn kú á o kò fẹ́ jìyà lásán o fẹ́ jìyà lásán. ó ti fi ojú ẹ̀pù mi ẹ̀jẹ̀ ìka òjò ara wọn kò jọ ara wọn ẹ má forí àti gbàwé tara ìka máa ìka òjò ara wọn kò jọ ara wọn bó ṣe ṣara ayé kọ́ ló ṣara ìka máa Ifábẹ̀lá èyí ló ga jù òrùka percent péré ló lọ́wọ́ mi ìyá kò wọlé sọ́dọ̀ mi ok no problem there. ọ̀rọ̀ ẹ̀sà ẹ ṣe sá. ok there. owó mọ́tò. fash kí ló ń ṣẹlẹ̀. àdìẹ ah, kò sí wàhálà omi nípa mọ́tò àbí ṣó láìkẹ́. kọ́lọ̀ mi lélẹ́yìn náà. Ah, kọ́lọ̀ mi ni. bébì kọ́lọ̀ ẹ̀ tún ni mhm. ó tún ti yàtọ̀ sí kọ́lọ̀ ẹ̀ tí mo mọ̀. kọ́lọ̀ tí mo máa ń wo like náà lílé kọ́lọ̀ mi ni. Ah. nítorí wàá sọ pé kọ́lọ̀ ẹ̀ ni bébì máa gbé mọ́tò yìí lọ ìwọ náà ló ní mọ́tò yìí are you for real. ẹ kó rí ọ̀rọ̀ o ọ̀gá ẹ kú náwó ah, ẹ kú náwó. gosh i'm so happy. No, no, no. What is happening? No, no, no. Thank you so much. Ó ní ẹyẹ oore. Bọ́ọ̀dì. Ìgbà ó ti bọ́. Ìgbà ọkọ rí ọkọ dúró tán. Fún <laughs> yẹ kọ́ndíṣọ̀n ni. Fún yẹ kọ́ndíṣọ̀n. Ọlọ́yẹ ọ̀bọ̀kù. Ọ̀bọ̀kù ẹ̀kọ́ ríire. Tèmi náà dé o. Ó ṣe gàndẹ̀. Ó ṣe gàndẹ̀. Gbẹ̀mí ooo. I'm so happy. Ah. Really? Yeah, exactly. Oh. Ah. exactly. <laughs> Not so that side. Not okay. But ah. very soon, no, see. Oh, yeah. Uh-huh. Ọmọ ìbejì mẹ́ta ni o. Àmà àmà àmà mẹ́múrẹ́ ọ̀gá ẹ̀bà ẹ̀bà ọkọ̀ ọkọ̀ ọ̀yẹ́ ọ̀yẹ́ ni wúyẹ́ condition. Àtẹ̀kọ́kọ́ ìfọ̀bẹ̀lá èyí ló ga jù òrùka ẹ̀mí. we are talking about business so they gbé fóònù dání ọkàn rẹ́rìn ṣé business tá à ń sọ̀rọ̀ ọ̀pẹ ló ń pẹ́ lẹ́rìn ní abẹni tó ń bá sọ̀rọ̀. Banji ìkọ̀kọ̀ ò yẹ one minute jọ má pè one minute. But it's unfair, fẹ́ẹ̀ ṣá o. Banji má bínú you see to bá ti rí mi lórí fóònù bẹ́ẹ̀ tí mo ta bẹ́ẹ̀ I'm actually talking to a babe sori you should understand one thing Banji tí bá ń gbé fóònù dání tí mò ń ta ìgbà mi ò ń ṣe gay o i'm not gay obìnrin ni mo bá sọ̀rọ̀ and understanding kankan tó bá ti rọ́kùnrin tọkùnrin ń tẹ fóònù mo ṣe ń tẹ yìí understand pọkùnrin yẹn ń bóbìnrin sọ̀rọ̀ yìí tó bá dẹ̀ róbìnrin tó ń tẹ fóònù bẹ́ẹ̀ mi náà bí mo ṣe ń tẹ́ ń sìn ọkùnrin ló ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n so má bínú o ti mí tẹ o ti mí tọmọ yìí náà rí náà bísí mi ò tí sọ wọn pa mọ́ nǹkan. no no you no want it you no want it i know you are not making sense in a lot of time but mi ò lè rò kó a máa sọ̀rọ̀ business nsìn and you ó dẹ̀ wà bold enough láti sọ fún mi pé obìnrin kan ló ń bá sọ̀rọ̀. ó tún ajílẹ̀ pọ̀ yẹn just cross to the other side exactly yeah be báyìí náà làwọn yeah thank you. All right. Banji Banji o ní bínú bọ́ ṣé wọn náà máa ń ṣàwọn kìnìún ilẹ̀ kọ̀ọ̀kan náà ṣé máa ń bínú ni. ṣé o ṣe nǹkan kan fún mi gbé fóònù sílẹ̀ let us talk about the business tí a sọ̀rọ̀ pa ẹ̀tẹ́lẹ̀. bandi ah, mo ń tọ́ ẹ láti mo o. Oh wow seriously but gbẹ kò jòlè to get now má ti débẹ̀ yẹn move across the other side. ah so Banji this is Timmy, and uh, Timi Banji ọ̀rẹ́ mi close friend you understand Timi so Banji. It's nice meeting you. My pleasure. It's nice meeting you. Eh? yeah, a pleasure. a pleasure, actually. Our pleasure. Um, so. Oh, sorry. Hello? Baba Beji. I'm mọ one shop. Ẹ Ah, ẹ máa gbé lọlé. Baba Beji ni ẹ máa I'm lọlé. Mi ìṣàkùn ní shop. My clothes náà wá sí nílé ni. Ẹ máa gbé lọlé mo ti All right, mi ní pẹ́. Okay, mi ní pẹ́. Ẹ Timi. Timi, ta ló ń bá sọ̀rọ̀? Wo bàbá ìbejì ni, wo bébì Ada kò jẹ́ ká tètè ṣe kíá ká lè tètè lọ ṣe nǹkan tó fẹ́ ṣe. Bàbá ìbejì. I was sorry láti fẹ́ sọ pé bí a mo fẹ́ dá sí nǹkan tí ẹ̀ ń sọ. Dóò kò right torí mi mú tó ṣẹlẹ̀ but kankan ló kàn strange sí mi nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ lórí fóònù yẹn bàbá àbejì yẹn ọkọ yín nìyẹn láìla láìla ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ṣé ìbejì yẹn ṣé àwọn lẹ kọ́kọ́ bí ni àbáwọn làbí gbẹ̀yìn yín. second born mi. o oh, àwọn lẹ bí sì kejì. bẹ́ẹ̀ni. kí ni èjì first born yẹn. ẹ jẹ́ ẹgbẹ́nu yín sùn kí ni ti yín nú. It's an insult. No, no, no, kí ni gbogbo eléyìí náà? Ọ̀rẹ́ mi lẹ wá bá bí. Asọ́fúnmi wọ́n ẹ bá máa gbẹnu sọ mo kàn fẹ́ kẹ́ ẹ̀ bọ́ ni ọkọ yín ló lọ ra nǹkan lọ́jà. hello dẹ́ ah, ìgbà wọlé dé báwo ni iṣẹ́. so ó wà carried away tó yẹn ló mọ kí mo ti díbí so ta ló ń ṣàt pẹ̀lú ẹ̀. ó fọ́ ni gan. òun ló bísí lórí fóònù pẹ̀lú èèyàn kan ló fi mọ kí mo ti wà ń bí ṣọ́n tí mi ò bá sọ ẹ̀ ló o máa wọnú ilé yẹn máa lọ sùn mo lè ti wà bẹ́ẹ̀ wà á dẹ̀ máa pè mí pé ìgbà wo ni màá dé nítorí pé o bísí pẹ̀lú èèyàn kan lórí fóònù. ó ni mo dẹ̀ ń kà. ò ń wo píkṣọ̀ kan lórí Instagram àbí ó wá gbàbẹ̀ lọ sórí WhatsApp ó lọ ka nǹkan tó wà bẹ́ẹ̀ àbí nǹkan tó ṣẹlẹ̀ kan nìyẹn. ẹ̀wọ̀ fọ́ọ̀nì very funny. sọmọ pé ọkùnrin ló ń ṣàpẹ́lẹ̀ ló fẹ́ rẹ́rìn ọkùnrin kọ́ ni wọ́n bá sọ̀rọ̀ ló ní mo dé bí ló mọ̀ pé mo ti wọ́n bí ló bá ẹ̀ sọ lórí fóònù ó dẹ̀ ń rẹ́rìn-ín give me the phone. i will get you another phone toro ní smartphone to le máa fi ṣe nǹkan tó wù ẹ́ o ló ṣe ṣe ni mo fi wọlé lò fi mọ ibi tí mo wà lò béèrè mi To jẹ́ kó n chat pẹ̀lú èèyàn ni àbí ma kọ́ o mọ ọmọ dédé o mọ àwọn fóònù tó máa ní torchlight lórí àmà gẹ̀tì ẹ̀fọ́ ẹ̀ ìgbà tó o bá láǹfààní àti rí ẹni fóònù tó lè fi browse mọ́ tó lè fi wọ Instagram láti ṣèké lórí péjì onípéjì So ti yẹ ṣebí péjì onípéjì ló ń wò ló ń rẹ́rìn abẹ́ẹ̀kọ́ abẹ́yàn kan ló bá sọ̀rọ̀ ló fi rẹ́rìn. but then tí wọ́n fẹ́ bá miss lawal sọ̀rọ̀ ńkọ́. ta ló ń jẹ́ miss lawal. àǹtí mi tó wà ní US yẹn náà. ẹ ẹ nìkan ló ń bá sọ̀rọ̀ o mọ mr lawal ẹ kó o fẹ́ bá go governor lawal sọ̀rọ̀ kò sáàyè ẹ̀ mọ́ wàá pè lórí ọmọ déédéé. Ah. big brother ti máa fẹ́ wo big brother kọ́. kọ mẹ́sẹ̀jì ni mò ń kà náà ah, mẹ́sẹ̀jì ni mò ń kà mo ṣáà browse. Ah. madam sùúrù ló máa ṣe. lóòótọ́ mo mọ̀ pé gbogbo nǹkan tọkọ yín ṣe fún yín kò tẹ́ yín lọ́rùn àmọ́ ẹ máa ní sùúrù náà mọ̀ ọlọ́run kò ní fìyà jẹ yín kẹ́dẹ̀ wá máa wò ó ọkọ yín nífẹ̀ẹ́ yín ó kàn jẹ́ ibi tọ́kàn kù sí náà ni mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á bá wa yí wọn lọ́kàn padà ìwọ̀n ìbojú yín ló tún pọ́n òye tuntun ń ké ẹkún kẹ èmi ò máa sunkún mi ò kú ṣẹ̀ṣẹ̀ máa sún bó ṣe máa fi gbogbo gbàgbé omijé lójú mi nìyẹn wọ́n ó ṣe. madam ìpìlẹ̀ ẹ wò obìnrin pọ̀ tó ń wọ́ kọ́ńtà o ẹ wò ṣe ni kẹ́ ní sùúrù kẹ́ fọkàn yín mọ́ra ṣé ti gbọ́ ìpìlẹ̀ ẹnu ojú yín. ó ti mọ́ra àyẹ̀ṣẹ̀ máa kébẹ̀. ọlọ́wọ́n yí wọn lọ́kọ̀ padà wọ́n dẹ̀ wà nífẹ̀ẹ́. ẹ ẹ sá. má sọ̀rọ̀ ẹ lọ. tọ̀dọ̀ yín náà ni mò ń ṣe sá. ó ṣe kí ni. ẹ sá ráìsì wà lórí iná. wà lọ wo ráìsì ọ̀hún. omi ẹ ti fẹ́ gbẹ sá. omi ti gbẹ lórí ẹ wà lọ bọ̀ wọ́n sí i. mi gbọ́ ìwọ so àyè gbatápà tán ó wá mú ilẹ̀ kan ó wá lóun fẹ́ fi kọ́lé kò kọ́lé téèyàn máa gbé o ó kọ́lé ìgùnnù àbí experience mélòó ló wà lórí ẹ̀ tó fi advice ìyàwó tèmi ní nǹkan tó máa ṣe sí èmi nínú ilé ó ju pé o ti bímọ ní fourteen years lọ́ngbà tí mo á mú ẹ first born o bí fourteen years wọ́n ná dis fàájì ní nine years old ṣé experience tó ní náà nìyẹn tó fi ń gba advice ìyàwó mi nù lé madam ọkùnrin pọ̀ ń ta o madam ẹ má bara jẹ́ o ẹ lè wọṣọ kẹ́yìn náà ṣòṣì jáde o. ó ti sá madam ẹ kẹ́rù yín kẹ́ ẹ jáde o kémi lè ráyè jókòó tí wọ́n bá gbà lẹ́rọ̀ máa lò lóògùn àbírú ọkùnrin kọ́ nìyẹn. Ah, rárá o mi dìyàwó sáà ìmọ̀dé mi. ok kò sí wàhálà wà lọ wo ráìsì tó ló ti fẹ́ jóná. bó ṣe rí ó bàlùbàlù. but fash nítorí ọmọ yín sọ kò sí nǹkan tó bàdí nínú ẹ. please don't talk. So, um, Fash, you see, bàtí mo dọ́ ọ́fíìsì àwọn pípọ̀ yẹn response wọn ó ń jẹ́ kí feelings pé ṣé ẹ lè máa padà sọ́dọ̀ wa and tabanika wo náà gbogbo nǹkan to yẹ ká ṣe láṣẹ the proposal was well written and you see but uh, gbogbo àwọn tó dé ẹ̀ka fún lówó náà láti uh, i'm just scared torí ẹ̀ mo ṣe ní kí n wá bá ẹ̀ka gbogbo nǹkan tá a tún lè you get so. Ah, mọ̀ pé tabajọ jókòó tabajọ wo bóyá àwọn steps mi wà láti lè take láti fi um, convince wọn. why not tell me more those. well mo rò bí a máa lè dá everything ṣe iye o táwọn náà fi wa o madam ti máa ẹ bá rí o oúnjẹ ti wà lórí iná kérésìmù sí ni wọ́n ṣe. oúnjẹ máa oh fantastic. thank you very much. Yeah. Thank you very much. All right. Ẹ uh, thank you very much. uh, <laughs> okay, so Be mo ṣe ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. Kí problem tó ní? Lórí pé olórí burúkú ni ẹ. Fàáṣ. Olùpá yí ẹ ti bàjẹ́. Ah, wèrè wà lábẹ́ irun tó bá yẹ pé yẹ ẹ wà láàyè ni pàdé kí mọ́mí ẹ bẹ́ẹ̀ fárun ẹ láàrin òru wèrè wà lábẹ́ ẹrun tí ò bá jẹ́ pé wèrè wà lábẹ́ ẹrun ni ìyàwó mi ò ah, ìyàwó mi. ó kàn gbomi wá nìyẹn. best friend dẹ business partner ìyàwó ẹ bu omi òun kọyún lá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ lọ òun wò díẹ̀ lójú ọ̀rẹ́ ẹ̀ orí páyé ẹ̀ ti bàjẹ́. now wọ́n sọ fún mi pé they can't award the contract for us uh, we, we, we've lost everything báwo la ṣe ní lose ẹ̀. mo tún àti protect image ẹ nínú. àbí báwo everything ló ṣe nílọ. nígbà tá yé ẹ ti bàjẹ́ already òun fi òṣì tiẹ̀ ó fẹ́ fi kó bá yé tèmi imagine no wonder ṣìnà yẹn ti bà yé ẹ jẹ́ tó o fi ń pè mí ní banji lójú ìyá àbèjì èmi Fáṣọlá ò ń pè mí ní bandi àbí ok kò sí problem ah, ó ti yé mi mú wèrè tó máa mú tán jẹ́ ká lọ síta bá a lọ wábì kan tí a ti máa sọ̀rọ̀ wa parí. bọ̀bọ̀ bọ̀ máa ti lọ ó lóun fẹ́ lọ gbọ́n jù wá fún ìlà fún ta ni. so pẹ̀lú bó de ṣe ń rí mi pẹ̀lú bó ṣe ń rí mi ó fẹ́ jẹun yẹn náà ọlọ́run tó bá gbóúnjẹ yẹn wá fúnra ara mi ni màá fògùn sí o fúnra ara mi ni màá fi oògùn sínú ẹ̀. wait a minute Fash. omi ló gbé wá fún mi náà ó dẹ̀ ló. yẹ́rọ oníranu òṣì oníṣìnà. fast. wọ́n bí. wọ́n ò ní báyìí tẹ́lẹ̀ o. ìwà òṣì tó wà lára ẹ̀ yẹ kí n ti yẹra fún ẹ ìwọ̀nba tó wà lórí ẹni mo lò. Fash. fast. fast. fast. oúnjẹ. torí àṣírí ni ẹ o lè tún padà máa wáyà rẹ kiri kó ló fẹ́ yọjú wò yá ẹ. fash anyway um, ẹ wá tilẹ̀kùn bíbá ẹ náà èmi ti lọ o. àǹtí mi kí ló wà ní US bẹ́ẹ̀ tí kò sí Nàìjíríà bíbá <laughs> ẹ wò ẹ wò wọn ti gbọ́ tiyín ọkọ mi ń tọ́jú mi ibi tí mo wà yìí ẹ̀yẹ máa gbádùn níbi tẹ̀ wá yẹn àti mà ẹ jẹ́ kí n pè é padà ọkọ mi ti dé ẹ jẹ́ kí n pè é padà. Yeah. I got that. eléyìí dà ṣó ti kí ẹ ẹ jókòó bá ẹ jókòó ọ kó mẹ kó mẹ pàmò pàmò ẹ tó wọ bá wọ tó bá ẹ tẹ eléyìí dà eléyìí dà. àjọkẹ́. àjọkẹ́ ò dáa. àjọkẹ́. Ah. ẹ káàbọ̀ sá. ìwọ ò láti kọ́ tẹ́lẹ̀. mi kitchen lọ́hùn ẹ̀wò ló wà. Eh, kitchen kejì ni mo wà ní sà. kitchen èkejì. bẹ́ẹ̀ ni sà. kitchen mélòó ló wà nù lóṣù tí gbọ́n sí kitchen kejì kitchen mélòó ló wà nù lé. ẹ ó ń ṣiṣẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ni. Ah, no problem but mo test ẹ na send message ẹ kí ló dé o acknowledge it, mo wà online. online. o wà online o dẹ̀ báyọ̀ kò sọ̀rọ̀ bí mo dé mo ń báyọ̀ sọ̀rọ̀ ta ló ń bá sọ̀rọ̀ tó fi ń rẹ̀rìn. má ẹ má ẹ tí bá ti ń bínú má ọkọ ẹ kò yẹ máa ń rí bí ipò fẹ́ mo sí mi lórí ni má pe ọkọ ẹ ọkọ ẹ báwo anybody ló lè jọ ọkọ ẹ náà ta ló mọ̀ tó ta la ta la mọ̀ tó bá sọ̀rọ̀ lórí fóònù tó pe ọkọ ẹ anybody can be your husband what are you saying. sista ló bá sọ̀rọ̀ débìsì ló ń fọwọ́ báyìí ó wà kárídéwé òun rẹ́rìn-ín kó sí ẹ lójú. abo abá nìyẹn hello abo abá nìyẹn mo jẹ́ lówó rí. rárá sá. àmọ́ ìgbà ni wọ́n á fún ẹ lówó tí ò kì í ṣòwò oṣù ẹ. oh fantastic so mo ní right láti ṣe nǹkan tó bá wù mí lórí ẹ ṣó o gbàgbé pé mi ni mo mú ẹ dénú lé. bẹ́ẹ̀ni sá. èmi ni mo mú ẹ wá èmi náà mo lè sọ pé kó o máa lọ. sá. tó o bá fẹ́ sá sá tó o bá fẹ́ rìn rìn tó o bá fẹ́ kán gbé ẹ̀ máa gbé ẹ jáde ṣó ti yẹ ẹ̀ tó máa replace ẹ ló ti dé. kí ni mo ṣe àdájì mọ́mí ẹ bàbá kí ni mo ṣe ṣáájú ṣáá mọ́mí. ọtí ọkọ mi ọmọ yóò ṣe nǹkan kan fún wa. ọmọ dáadáa ń bọ́ lọ́mọ pé ọmọ dáadáa ń ta ni ló bẹnu jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ àìmọye nǹkan tó ti ṣe fún wa ó gbàgbé tọjọ́ sí náà ń bẹ ni so àyè gba tápà ó wá mú ilẹ̀ kan ó wá lóun fẹ́ fi kọ́lé kò kọ́lé téèyàn máa gbé o ó kọ́lé ìgùnnù àbí experience mélòó ló wà lórí ẹ̀ tó fi advice ìyàwó tèmi ní nǹkan tó máa ṣe sí èmi nínú ilé wo tí ò bá ṣẹ̀ wo ti ṣe èmi àìmọye nǹkan tó ṣe tí wò mọ̀ tó kà ó bí èmi nu gan gan ni ọmọ yìí ti pẹ́ bí tí ò bá jẹ́ pé ó ti pẹ́ bí ó ti ń ṣìwàwù ó sọ fún wa wípé òun wà ní kíchìn kejì ibo ni kíchìn kejì wà. hello mi ti sọ nǹkan tí màá sọ o mo ti sọ ohun tí mo fẹ́ sọ. ọ̀ síbẹ̀síbẹ̀ náà nítorí mo ṣe kò báàdì náà. kí ló sọ mo tún ti mo rí nǹkan sọmọ yìí mo lálàá sí o aláburúkú ni mi ò fẹ́ sọ fún ẹni mo lálàá sí pupa wánu lé. ẹ ha lè pààyàn mọ́mì mọ́mì lè pààyàn. bóyá délé bóyá fẹ́ bẹ̀rẹ̀ wàhálà ìwọ ló kọ́kọ́ mú kúrò ó dẹ̀ ń lérí mọ́ mi lójú àlàyé pé màá mú ẹ létà màá mú ẹ létà ta ló ń bá wí èmi ló ń bá wí èmi ló lò máa mú létà máa mú létà imagine ṣé màá lajúlẹ̀ màá jẹ́ kó máa wò mí ní wá replacement fún no no no kò lè make sense. Oh. Ah. but síbẹ̀síbẹ̀ náà ọkọ mi ṣé òun bẹ̀ mí sìn pé kí n aláwọ̀ ẹ̀kọ́ kọ́kọ́ pa ẹ́ ni kó lè máa plan fún mi wo bí ọmọ kan ó ṣẹlẹ̀. ó mọ̀ ṣẹlẹ̀ ó máa ṣiṣẹ́ tó pọ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ náà nìyẹn. yàrá kan wà níbẹ̀ tó ti máa kẹ́rù ẹnìkan jáde kò yẹ wà á dẹ̀ kó tiẹ̀ wọlé tó bá kú wáṣẹ́ lọ kó wá ó ti gbọ́ ó nìyẹn. Hmm? máa bọ̀ ọ̀gá ẹ̀sà ọ̀gá ẹ̀sà ẹ̀dì madam ẹ bá mi bá wọn sọ̀rọ̀ mi lè pa ẹ ẹ mo gbé mi lè pa ẹ mi lè pa ẹ mi lè ọkọ mi mú ọmọ ọ̀dọ̀ mi wá sílé mi ni pé ọmọ ọ̀dọ̀ ọkọ mi mú wá sílé láì mọ̀ wípé ìyàwó lọkọ mi mú wá sílé ìyàwó lọkọ mi mú wá sílé tó pè lọ́bọ̀dọ̀ fún mi. Oh. gbọ́ mi mu yìí tí mo bá Fáṣọlá nídìí ìwà bàjẹ́ yìí ọkọ mi máa bẹ̀ mí. àbótó wípé mo nífẹ̀ẹ́ ọkọ mi. wọ́n tẹ́jú sílẹ̀. tì ẹ ni. ojú ń tì mí ojú ń tì mí mo lójú tì torí ẹ̀ náà mo ṣe wá síbi wá bẹ lẹ́yìn gbogbo ilé tó ti rí mi. ìwọ pẹ̀lú ọmọ ọ̀dọ́ wa jọ kí ló fẹ́ rí gbà nínú ẹ̀ o tún máa jáde náà orúkọ ìgbéyàwó tí wọ́n fi sọ wá pọ̀ fáṣọ onífisọ́wọ́ wa jáde. I'm sorry, Mike, I come méjì papọ̀ ó mọ̀ o bí mi rí first time tó ṣe máa bí mi léèrè pé kí ló ti mi kì í fi lò náà ni kò rẹ̀ sí nǹkan méjì ju pé mi fẹ́ kó sọnù lọ kí mo kí alex mi fẹ́ kó sọnù ni fàbínú gbogbo tó ṣẹlẹ̀ má bínú jọ iṣẹ́ ìṣù ni kò sẹ́ńtẹ́ ìṣù ò lè yá lò i'm sorry please. mo ti jẹ́ wípé gbogbo ìgbà ló máa fi ìwà àti iṣẹ́ gba omijé lójú mi fáṣì. mo mo lè pẹ́ jọ. pàṣẹ kò dáa. Pẹ̀lú ọkọ mi. That's too much. Ilé ti pọ̀ jọjọ rí mi lọ. Ilé ti pọ̀ jọjọ rí mi promise me you do it again. Just promise me. Promise me, just promise me. Gbogbo ìpè fọṣọlá. Tàbí tó bá ìgbésí ayé wa lọ. ó pẹ́ kó jìnnà ló ti sọ fún mi pé ọkọ mi lìyàwó síta ọjọ́ tá a sọ èmi ò gbàgbọ́ àfìgbà tí mo fojú ara mi báyìí tí mo fi rí. Hold on, I'm coming. wípé ìwọ ló lóyún fọ́kọ mi tọkọ mi ẹ̀sìn gbalẹ̀ fún. Jọ́ládé, ìfọlọ́wọ́ bá lè èmi ni mo lóyún fọ́kọ mi, ìfọlọ́wọ́ bá lè. Tó bá notice pé mo stay away nílé ẹ̀ for a very long time ó jẹ́ kí n wà lélẹ̀ Fọlákẹ́ ọ̀rẹ́ bíi ọmọ ìyá mi my best friend. ọ̀rẹ́ mi ṣe kò find space inú àtẹ kò forgive me kò mọ̀ pé èpè èṣù ní èṣù dẹ̀ nílé àmọ́ mo fẹ́ kó ṣe kọ́kọ́ fún mi. Jùládé gbà mí gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ òkú mọ̀ pé mi ló kì í ṣe oníwà burúkú èṣù ló dàbí gbélé sílẹ̀ èmi náà dẹ̀ mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ìyálé mi jọ̀dọ̀ lọ́dọ̀ dáríjì mi fúlákẹ́ ọ̀rẹ́ mu lẹ̀ mí. fìgbà kankan ṣàgbére látìgbà tí mo ti wọnú lé Fáṣọlá Fáṣọlá fẹ́ pa mí Fáṣọlá fẹ́ pa mí lápasáyé èyí ló mú mi ṣèpinnu pé kí Fáṣọlá tó pa mí èmi náà máa pa Fáṣọlá lápasáyé láti ìgbà yìí òní mo ti lọ ìgò ni mo lọ sínú oúnjẹ fún Fáṣọlá torí pé mo mọ̀ wípé ó láìkí ọbẹ̀ yíyọ̀. nítorí èròǹgbà mi ni wípé kí Fáṣọlá tó pa mí ó kọ́ ṣáájú mi kó máa lọ. ọ̀rọ̀ mi wọ́n dàbí ìkà márùn-ún ẹ mọ bó ṣe máa ń kà ní mo ní ọmọ ìdúró nǹkan yẹmí ó ga jù wọ́n lọ ó dùn lábẹ́ àtàpàkò ṣé bí orin tí wọ́n ń ké lásìkò òde òní olèmi náà ní kí n bá wọn kọ ọ tó máa ní wípé ebi pa mí jẹ́ ká lọ sóko lóko tó lóko bá dé ńkọ́ kí ló lóko fẹ́ ṣe èmi ta kété o. ojoojúmọ́ ni mò ń fi ojú mi sunkún pé mo fẹ́ wọnú ìgbéyàwó ó ní mo fẹ́ ládé lórí mi fẹ́ relé ọkọ mo ní mo fẹ́ bá wọn wẹ̀ nínú agbá mi ìfẹ́ mo lèmi náà fi sunkún pé bí n pa mí o gẹ́gẹ́ bí ọmọdìnrín tó gbé bí n pa òun láti wọnú ìgbéyàwó lọ òun káyẹmí kò kó ẹ̀ṣẹ̀ máa gbá òrùka. kúkú ní kí jẹ́ ká wọnú ìgbéyàwó lọ. ẹ wo ọ̀gá jù wọ́n. onítọ́kùnrin bá tún gbé ìṣẹ̀dẹ̀ ńkọ́ onítọ́kùnrin bá tún gbé ìwà ẹ̀ tó gbé ìṣesí ẹ̀dẹ̀ ńkọ́ èwo dùn lábẹ́ ọbẹ̀ tútù àtọbẹ̀ gbígbóná. No? ṣé yìí tí kò kí n láǹtì ẹ̀ ó ní kí n jẹ́ ká lọ ó ní tólókó bá rí wa kí lolóko fẹ́ ṣe ó ní tólóko bá rí wa kí ni dáúdà olóko fẹ́ dà tó túbọ̀ sí pé tọkùnrin bá gbé ìṣẹ́ ẹ̀dẹ̀ tọkùnrin tún gbé ìwà ẹ̀dẹ̀ tí wọ́n tún ṣe bọ́ ṣe máa ṣe ó ní kí lọkùnrin fẹ́ ṣe. ẹ wo àtàǹpàkò ó ní ẹ wò ó ó lè mi ta kété o ó ní mi ò jẹ́ báwọn kọrin ìgbéyàwó láéláé ó ní mi ò jẹ́ báwọn wọlé agbábi ìfẹ́ láéláé ó jẹ́ kátàǹpàkò ta kété mo ti gbàgbé wípé ìka márùn tó bá kìbọnú mi kò jọ máa wẹra wọn papọ̀ ni kò yé mi kò yé mi ló jẹ́ kìbọn kò yé mi ọ̀rọ̀ mi wá dàbí ẹni tó gbé odó tó gbé lọ tó ló fẹ́ fi tẹ odò ọ̀rọ̀ mi padà wá já sófo ọ̀rọ̀ mi padà wá já sófo. ìwọ ìka márùn ni mo ṣe ọ mo ní kí n gbìyànjú ìgbéyàwó ni o ọ̀rọ̀ ìka márùn ni mo tẹ̀lé o ọ̀rọ̀ ìka márùn ni mo tẹ̀lé. àǹtí tó bá jẹ́ wípé ẹ̀yin náà ni àti ẹjọ́ tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí sí àti kí lè túláàsì kò kí n ṣe dandan gan tí ò bá wọ ayẹra fúnra wa. ẹ̀yin náà wàá dúró ọ̀rọ̀ tẹsí sọ sílẹ̀ Mrs. Jọládé Jacobs tó bá yẹ pé ẹ pa ọkọ yìí ni kò síbi tẹ́ ti máa rojọ́ ìjẹ́ ìjàre ọkọ yìí tẹ́ pa kò kàn ní ìṣòro tó wà ń bẹ ẹ wo bẹ́ ṣe ṣàlàyé ká márùn pé kò dọ́gba gbogbo alámọ̀ pé kàn dọ́gba nígbà tí wàhálà yẹn ti pọ̀ jù kí ló dé fi wọ́n sílẹ̀ tó ti kó fẹ́ pín in lẹ́mí ah, ẹ̀mí èèyàn tẹ́ gba ìgangan ní ìṣòro tó wà ń bẹ o nítorí pé òfin ilẹ̀ wa kò fààyè gbà kí ọmọlàkejì máa gba ẹ̀mí ọmọlàkejì ẹgbẹ́ nínú òfin ilẹ̀ wa a dẹ̀ mọ̀ wípé ẹni tó bá pààyàn hmm, hmm, àdúrà mi sí ni pé ọlọ́run á yọ yín bẹ́ẹ̀. Ukae ni kurumbete Ṣé wá rí pé ìka ò jọra wọn? Kò jọra wọn. Ìka ò jọra wọn, kò jọra wọn. Five fingers. Ẹ má forí àti gbàwó tara. Ìka márùn-ún. Ìka ò jọra wọn, kò jọra wọn. Five fingers. Bó ṣe ń ṣara ayé kọ́ ló ń ṣara. Ìka márùn-ún bí kíkan ṣe ń gbẹ lóko ni mí a sì ọlọ́run ṣẹ̀dá ohun ìka ò jọra wọn kò jọra wọn. five fingers. ẹ má forí àti gbàwé tara. ìka márùn. ìka ò jọra wọn kò jọra wọn. five fingers. bó ṣe ń ṣara ayé kọ́ ló ń ṣara. ìka márùn. àtàǹpà kò sí lọ́wọ́. revis là-bas, balai les